kí ló dé ṣé bà ni. bẹ́ẹ̀ ni. ṣó ń ṣe ẹ́ bẹ́ẹ̀ ni pé o fẹ́ bì ṣara ń ro ẹ́. kó ṣáà lè jẹ́ Bọ́lá. ó lè jẹ́ àwọn ẹ̀mí Ẹ̀bọ́là lélẹ́yìí o jẹ́ ká pe àwọn elétò ìlera báyìí. láíláí kò lè jẹ́ Bọ́lá mo ti rògùn. irọ́ irọ́ irọ́ irọ́ ah, sórí kó lè dá wa lójú ó lè jọ o ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó lè sọ fún wa bóyá Ẹ̀bọ́là ni tàbí Ẹ̀bọ́là kọ́ ni oníṣẹ́ ètò ìlera má fi ara ẹ àti àwa ẹbí ẹ sínú ewu ó jẹ́ kí n pe nọ́mbà àwọn elétò ìlera. orúkọ mi ni Yomi Fashlanso mo fẹ́ sọ fún yín nípa àwọn kókó àti ohun pàtàkì tẹ̀yìn láti mọ̀ nípa àìsàn Ebola ohun tó le jù nípa Ebola ni wípé ó ní ìwà tó fi jọ àwọn àìsàn mìíràn bíi ibà òjijì ìgbẹ́ gbuuru àti bíbì máa gbìyànjú láti tọ́jú Ebola fúnra rẹ o ẹni tó bá béèrè ìtọ́jú ní kíákíá ní àǹfààní láti tèrè ìwòsàn pẹ̀lú ìmọ̀ràn tó péye àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ ìlera wa a lè dáàbò bo ara wa lọ́wọ́ ẹ̀bólà. bí ìwọ tàbí ẹnikẹ́ni bá ní ibà òjijì ìgbẹ́ gbuuru èébì ọ̀nà fún dídùn orí fífọ́ ara ríro tàbí ìrẹ̀wẹ̀sì ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òdo ẹ̀jọ òdo òdo ẹ̀ta èjì ẹ̀fà àrùn èjì ẹ̀rin ẹ̀ta àrùn. A. G.